that? It's chili. It's too chili? It's not chili. Eh, why you ah wo orange tí mo mu by báyìí wá dúró orange yìí. Kí ló dé kí ni mo tẹ̀ sí gbogbo This is my dinner. A lot of onions. And you see, I'm from. So we don't eat much. I'm trying to diet. Okay? For those of you in already in the month of Augustine, happy new month our task is waiting may almighty god see us through we shall get to the month safely in the name of the father the son and the holy spirit it is well with our spirit soul and body the lord will help us the lord will open door for us door of opportunity ni our blood will not be shared One if ní jamie ẹ̀jẹ̀ mi àti àwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi if you want ò ní fi wọ́n lẹ̀ ayé wa ò ní bàjẹ́ o Tolu. read for me bible ẹ̀dá ah duro. mo fẹ́ jẹ́ máa jẹ má jẹ ojú sí i want to eat uh, ah it's chilly o Tolu wa mi this day is chilly let me use my hand don't want to use them jẹ̀ǹjọ́ nù. No. Tolu, you know how to grill this thing though. and chicken and edé gbogbo bẹ́ẹ̀ yẹn grill o oh. God bless you come and eat with me mm. come and join me sing hallelujah. lè tún yọ òun jọ ó mọ jẹ́ ń ṣẹnu bọ́lá ó lè jẹ. Mm. ọmọ ìjọ mi lọ́rẹ̀ ló yọ ìjọba jọ rẹ̀ àdúgbò ẹ̀ sí onions and little plum. Abi, this is from grill one wàá ná. ṣáàṣì ní ṣọ́ọ̀ṣì inú fíríjì jàlé. Yeah, this sauce. Huh? Do you see our sauce? How many cacas? ẹsẹ̀ bíbélì bọ̀ wọ́n ń jẹun. It is well with you o. Ó bí Ah, ń ṣe nu, á bọ́ ẹnu mi ẹnu yàmà yàmà yàmà. Ẹnu òfò kì í yàmà. Mm. Ẹ jẹ́ pé owó débí o. Wọ́n náà pín ẹ pé owó débí o organizam ah ẹni Tolu you know how to do this kini oh. ah but ó wà chilly gone? Mm. ṣe orange lélẹ̀ Me ì tí kò kíní ẹ̀ kúrò oyè orange tolu tolu animi tolu animi please come and give me grapes ṣe yeah, díẹ̀ wọ́n i'm dieting. <clears throat> awesome see orange àti onions onions is good though. 안녕하세요.

wọ́n máa jẹ́ kí lose weight. <laughs> kí ló pẹ́ I said she's now Google told me that. tí a jam for pẹ̀lú ọwọ́ ó ní lálágùn ó ní àlùbáríkà when you eat with your hand. sit down and eat. Sit down and eat, John. I'll just take one. One báwo. Ah, Tolu. Rodo mélòó ló fi sí kinní yẹn? Ah, ó ta o. Ọlọ́run ló mọ ibi do, ti fòròdó ẹ̀ e wá. ẹ ti rí mo fẹ́ jẹ grips ẹ ti rí mm. àwọn àwọn òòjọ́ tán ó dùn rí. ṣẹ́ẹ̀kì yókò tí jìnnà ni. Ah. Tolúwa ni mi is chilling. Can you give me water please? know why o oh. i love chili before wo lo like ata nísìnyí ó ń ta lẹ́nu mi kò dẹ̀ ta lẹ́nu tiẹ̀ mi mo bálágbára ṣe pàrọ̀ ọ̀rọ̀ báyìí o. Ah. wọ́n ló dáa fún dínà. You want to have a flat tummy? Eat onion. Have you? Doing the bottom. Hmm? Oh, mo kí ni. Ọ̀gá. Oh, ah, flag mi. Canada flag. <laughs> Come and take this one. Huh? Ó ta mí. Ẹ má bínú. Yóò dára fún wa o. A kú palẹ̀ mọ́ o. Hmm. Kí ni ìdásà? Ọdún ọdún tó ló wá gbélé ìdókòó. You to You put it aside, can eat it tí yòókù wọn náà jẹ́lé tí yòókù bá ti dán kó fún mi èdè yóò máa fẹ́ ní fúlátọ̀ mi àlùbọ́sà tó bá lẹ́ran yíṣà àlùbọ́sà gbígbẹ o ah. àlùbọ́sà lè ń sin ẹ̀yọ́ kan two dollar ni láti mú ra pound ní àdínà ọ̀fọ́n is two one ninety nine plus tax and everything. Hmm. àlùbọ́sà tí mo ń jẹ yẹn bíi two thousand naira owó nàìjíríà ni what is it síbo lélẹ̀ ẹ̀ first hold on ṣé tí kò dá o ò ní ah ṣé o gàd mo fẹ́ mu mi ẹ ti rí ah i don't know maybe because àbí tó pé mi ìjata lé nìyí ó ti pẹ́ tí mo ti jẹ nǹkan aláta o àbí báwo mo jẹ ọbẹ̀ lánàá náà my mouth tolúwa me, come and take this money one tí òkú bá ti ṣe kó fi sí gbà gbànà àwọn tolú ọlọ́run aṣàánú wa hmm. mú kínní mú kínní mú bá mú fóònù yẹn wá kí n ṣí báìbò jẹ́ nǹkan gba àwọn àdúrà sórí àwọn ará mi àtàwọn olólùfẹ́ mi. picture yẹn kí ló fẹ́ gbé sí fẹ́ẹ̀ báyìí prayer mo fẹ́ pray ìwọ ló máa kà <sighs> come and read what is this. <sighs> ẹ wo máa padà wá mo fẹ́ lọ fọwọ́ mi mi lè ṣiṣẹ́ ní báyìí i want to i will come back it's hot my mouth is chilling me it's chilling me ah ẹ jọ o ẹ̀yin tẹ́ ń pọ̀ ẹ̀kún débi o owó protest wọn ni wọ́n fáwọn kan ní bribe kan má protest o ṣó ti yé ẹ pé owó débi o ẹ má take wa for granted enough is enough of taking people taking me for granted o. àwọn èèyàn máa sọ pé anyway no problem ọlọ́run tó dá ayé àti ọ̀run ògbèjà kẹrù ògbóníjà. aṣèyówù alágbára gíga aláàbò wa aláàánú wa olówó oore wa okun àti wa ó kù psalm 31 i mean ninety for me tó bá ti jẹun tán olówó orí wa ọba tí a máa ń pè lájò tó máa ń jẹ nínú ilé oníkọ̀dá ṣèjọba alápàjábíjábí kábíyá ò sí o ọba tí ò kí ń gbẹ̀gùn jẹ kábíyá ò o. ọba tí ò kí ń gba bribe kábíyèsí o ọba tá a lè fi wé ohunkóhun nínú ayé yìí kábíyèsí o ọba tá a wá láàrin àwọn ọlọ́lá ayé tí a kò rí níbẹ̀ kábíyèsí o ọba tá a wá láàrin àwọn òtòṣì ayé náà tí wọn kò tiẹ̀ sí níbẹ̀ bákan náà kábíyèsí o ọba tá a wá láàrin àwọn òyìnbó tí ò sí láàrin wọn ọba tí ò dúdú tí ò pupa ọba tí ò rẹ̀rẹ̀ tí ò sì funfun kábíyèsí elédùnmarè arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ oyè rẹ̀ nígbà kankan ọba mi tó dàgbà tí ò fọ́ lójú ọba tó dàgbà tí ò fi ọ̀pá rìn ọba tí ò síbi kankan tí àbùkù wà lára rẹ̀ kábíyèsí elédùmarè ọlọ́run tí gbogbo èèyàn ń pè tí wọn ò fojú ara rí kábíyèsí ọba tó farapamọ́ fún gbogbo ènìyàn kábíyèsí ọba tó rí àwa tí àwa kò rí kábíyèsí ọba tí ara rẹ̀ kún fún agbára tó kún fún ojú ìmọ́lẹ̀ ògo ohùn ńlá tó sán bí àrá tó ń gba òun oní ìdè sílẹ̀ ohun ńlá tó ń já ìdè tó sì ń tú ìdè tí ó máa ń sọ̀rọ̀ ìyè tó máa ń sọ̀rọ̀ ìgbàlà kábíyèsí Elédùmarè mo yìí o mo ṣe yín lọ́ba adúpẹ́ fún ibi tí ẹ ti bẹ̀rẹ̀ adúpẹ́ ibi tẹ́ ẹ parí ẹ̀ sí ní ọjọ́ tòní ọjọ́ Wednesday nítòótọ́ it was very dangerous for this month wapa even it ended in dangerous day. But Lord, despite that, there is a faithful moment and there is a faithful hours. You are our Father. You are our Savior. You are our love. You are our strength. You are our hope. You are our yesterday, today, and forevermore. Lord, we thank you for everything you have done in our life. In all situations, you said we should give thanks to you. Hallelujah be unto your name. In the mighty name of Jesus, Father, we ask for favor Lord, forgive and favor us. Have mercy upon us. In the mighty name of Jesus, the month has ended. Few months to go now. I mean, few hours, few minutes to join August, the month, the month of August. Father Lord, we pray for strength. Lord, you are the one that started this good job from the beginning of January to this hour. Thank you, Lord, because you continue to strengthen us. Thank you because we shall regain Whatever blessing that have been lost, we shall regain favor, we shall regain strength, we shall regain joy, we shall regain our head. We shall not end as this month is going to an end. It will not swallow me and my people. It will not swallow you. It will not swallow our children. It will not swallow our husband. It will not swallow our hope. In the mighty name of Jesus, every guardian of the enemy against our life for the month of August that may want to uh, proceed to the month of, I mean, from the month of July, that we may, we may want to proceed to the month of August, we come against them. We destroy them. Father, come against them for us. Fight for us. Set us free totally. The month of August coming soon. I pray, Lord, that the goodness and mercy of the August shall be our portion, shall be our lot. Lord, please visit our life. Lord, Lord Jesus Christ, Let our, our joy be full. Let our joy be overflow. Let miracle be our portion. Let strength be our portion. Do wonder in the name of Jesus. Wipe away sorrows. We shall not lack. For those who are in need, provide for all of us our need. Those who are in the station, who are being locked down, set them free. You are the God that set Paul and Silas free from the prison. Father, set them free in the name of Jesus. Father, set them free. Set them free. Set them free. We pray, Lord, that we shall not be in prison. In the mighty name of Jesus, ogun ológun, wàhálà oníwàhálà, ìdààmú onídààmú, kò ní di tiwa, kò wa, kò ní di tílé wa. Ní oṣù a wọ̀ a fẹ́ wọ̀ yìí, wọn ò ní fẹ́ jẹ wa wọ́n lẹ̀, ilẹ̀ ò ní mú a ò ní ibi ò ní bá wa, oríwo ò ní gbàbọ̀dẹ̀, àníṣe máa pẹ́ kí máa pẹ́ yóò mú ọ̀tá kò ní mú wá kò ní mọ́mọ́ wá kò ní mú àwọn olólùfẹ́ wá àní kòtò tí ọ̀tá bá lè gbẹ́ lórúkọ Jésù a ò ní kó sí ọmọ wa ò ní kó sí aya wa ò ní kó sí ọkọ wa ò ní kó sí ògo wa ò ní kó sí àwọn olólùfẹ́ wa wọn ò ní kó sí lórúkọ Jésù ọ̀tá tó bá gbẹ́ kòtò ni ó kó sí fúnra rẹ̀ lórúkọ Jésù àníṣe gbogbo ìtàkùn kí ìtàkùn gbogbo okùn kí okùn gbogbo agbára kí agbára gbogbo iṣẹ́kíṣẹ́ tí ọ̀tá lè wù kán máa dánwò nínú oṣù tí a fẹ́ mọ̀ yìí àbí tí àwọn ẹlòmíì ti wọnú rẹ̀ oṣù tí ń ṣe August mo gbàdúrà sẹ́ gbogbo ìtúkítù náà kó máa bàjẹ́ ìtúkítù náà ètekéte náà kó máa dàwó gbogbo ọwọ́ tọ̀tá bá náà nínú oṣù kẹjọ ọdún yìí nítorí ọmọ wa nítorí ilé wa nítorí ògo wa nítorí ayé wa nítorí ọkọ ni nítorí àwọn olólùfẹ́ wa ni lórúkọ Jésù ọwọ́ ibi náà kó gbẹ dànù ẹni lọ́wọ́ náà kó wọlẹ̀ bẹ́ẹ̀ lórí o kò ní padà ohun rárá tí ó máa ké ah tí ò ní jẹ́ ohun ayọ̀ kò ní fọ̀ lórí tèmi kò ní ké lórí ilé mi kò ní ké nínú ilé mi kò ní ké nínú ilé àwọn ọmọ mi àwọn olólùfẹ́ mi àwọn gbogbo àwọn tó fẹ́ wá káàkiri àgbáyé lórúkọ Jésù ohun ẹkún ohun rere ẹkún kò ní dé kò ní ṣẹlẹ̀ nínú ilé wa o nínú oṣù kẹjọ ọdún a ó rí rè gbà yóò pọ̀re fún wa lórúkọ Jésù tá a bá wo ọ̀tún wa tá a wo òsì wa tá a wo wájú wa tá wo ẹ̀yìn wa tá wo gbogbo ọ̀nà wa a ó ríire gbà nínú oṣù kẹjọ ọdún ire o gbọ́rọ̀ olúwa ó yá máa wọlé wa ó yá máa wọlé wa ẹni wá wa níjà ọ̀run bá wọn wí olúwa bá wọn jà gbogbo ẹni wá wa ní ìjà olúwa bá wọn wí olúwa bá wọn jà ẹni wá wa ní ìjà olúwa bá wọn wí olúwa bá wọn jà ẹni bá wa ní ìjà olúwa bá wọn wí olúwa bá wọn jà ọlọ́run tó dá ayé àti ọ̀run olúwa dáàbòbò wa ṣàánú fún wa ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ lórí o kò ní í padà ogun tẹ́ ti ṣẹ́ nínú oṣù kejì ọdún kò ní gbéra mọ́ nínú oṣù kejì ọdún ojú ò ní tì wá ara ò ní ni wá a ò ní ṣìṣe a ò ní kẹsẹ̀ a ò ní ṣubú dànù ilẹ̀ ò yọ̀ wá bẹ́ẹ̀ lórí kò ní padà àwọn agbádẹ́ ẹ̀sìn lórúkọ Jésù a ò ní wọ̀ aṣọ ẹ̀sìn a ò ní wọ̀ bàtà ẹ̀sìn a ò ní wọ̀ a ilé ẹ̀sìn a ò ní wọ̀ bẹ̀ lórúkọ Jésù a àwọ̀tẹ́lẹ̀ ẹ̀sìn a ò ní wọ̀ a gèlè ẹ̀sìn a ò ní wé lórúkọ jésù oúnjẹ ẹ̀sìn a ò ní jẹ a lórúkọ jésù a bọ́ta ṣe fẹ́ <laughs> bí ọ̀tá ṣe fẹ́ kórí kò ní rí bẹ́ẹ̀ fún wa lórúkọ jésù ète òkùnkùn ó máa parẹ́ ó máa dasún ọwọ́ ọ̀tá ó máa gbé sọnù ọ̀tá tó rìn kiri lórí ọ̀rọ̀ wa fún ibi lórúkọ jésù nínú oṣù kẹjọ ọdún yìí wọ́n parẹ́ wọ́n sọnù wọ́n rànìràn ọ̀tá tó bá rìn kiri lórí ọ̀rọ̀ wa fún ibi ẹ má ràn rìnrà ẹni bá gbára gbára ìkàkalẹ̀ láti dánwò lára wa ó yá o fi ṣera rẹ pa fi ṣera rẹ pa àtìká lára parẹ kò lẹ́jọ́ o aṣọ bíi ọmọ ọlọ́run bíi ikọ̀ elédùnmarè gbogbo ẹnikẹ́ni tó bá gbé agbára ìkà agbára búburú agbára ibi kalẹ̀ láti lò lórí wa lórí ọmọ wa lórí ògo wa lórúkọ jésù fi ṣera rẹ pa fi ṣera rẹ pa gbogbo alámẹ gbogbo ẹni ṣàmì ayé wa fún ọ̀tá fún òkùnkùn ọ̀run tú láṣìírí olúwa fi ṣe ẹ̀sín olúwa fi ṣe ẹlẹ́yà gbogbo ẹni tú àṣírí ayé wa fún àwọn ọ̀tá olúwa fi wọ́n ṣe ẹ̀sín fi wọ́n ṣe ẹlẹ́yà fi wọ́n ṣe ẹ̀sín fi wọ́n ṣe ẹlẹ́yà fi wọ́n ṣe ẹ̀sín fi wọ́n ṣe ẹlẹ́yà gbogbo ẹni fún ìkà lóúnjẹ láti máa láti lágbára tiwa ẹ̀dá bẹ́ẹ̀ olúwa fìyà jẹ olúwa rẹ̀ wọ́n sílẹ̀ olúwa gbá wọn wọlẹ̀ ọ̀tá ayé wa ẹ máa ṣẹ̀sín ẹ ṣẹlẹ́yà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ ò ní ṣẹ̀sín ìyà ò ní jẹ yín ìyà ò ní jẹ wá a ò ní ṣìṣe a bí àyíká ti wù kó le tó kò ní agbègbè ti wù kó le tó níbi tá a bá wà kò ní lè mọ́ wa gbogbo ẹ̀mí ìnira ohun ìnira ọfà ìnira agbára ìnira ó yá o ẹ jáwọ́ o ẹ kúrò láyé wa ẹ kúrò ní ọ̀nà wa ọfà ìnira o jáde kúrò lára tiwa bíbélì sọ bẹ́ẹ̀ ó láyà máa pa àwọn àlejò wọn ò fi ìbẹ̀rù bójú sáyà débi kúrò níbi kọ́lọ́fín wọn ẹ̀yin àlejò búburú ẹ máa jáde o lára èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo káàkiri àgbáyé lára ọkọ ni lára ọ̀rẹ́ ni lára àwọn èèyàn wa ó yẹ jáde gbogbo èèyàn ọfà ibi ẹ máa jáde èyí tá a fẹnu ta èyí tá a fi kándù ta èyí tá a fọfọ ayé ta tá a fagbára ewé ta tá a fagbára egbò ta tá a fagbára àjòrú ta bẹ́ẹ̀ ni èyí tí a fi agbára ẹranko ta èyí tá a fagbára ẹyẹ ta lórúkọ Jésù gbogbo ọfà náà ó yá padà sọ́dọ̀ àwọn tó rún ọ àti kọ̀wé rẹ̀ pé kò so oúnjẹ olóró kan èyí tí a lè dà kọ́ wá tó máa ṣe rere àwọn tó bá dìde sí wa ní ìdájọ́ a ó dá wọn lẹ́bi ẹ̀yin àwọn búburú o tẹ́ ń dìde sí wa ní kọ̀kọ̀ ní gbangba ẹ máa jẹ̀bi gbogbo ẹni tó lòun ò fẹ́ rí wa láti tẹ̀síwájú ọlọ́run yóò dojú tì ọ́ ọ̀run yóò pa yín rẹ́ àbùkù yóò kàn yín gbogbo ẹni tó lòun ò fẹ́ rí wa láti ṣe rere ẹ ó kàbùkù ẹlẹ́dàá ṣẹ̀dá báwa kàn wọ́n lábùkù kàn wọ́n lábùkù ọ̀tá ayé wa o ẹ máa kàbùkù gbogbo ọ̀tá ayé mi ọ̀tá ayé ọmọ mi ẹ máa kàbùkù ẹ máa kàbùkù ẹ máa kàbùkù ẹ máa kàbùkù gbogbo ọ̀tá tó dìde ogun sí ògo wa tí ò fẹ́ ká tẹ̀síwájú tí ò fẹ́ ká ṣe tí ò fẹ́ ká dé ilẹ̀ lérí ó yá o gbogbo ọ̀tá bẹ́ẹ̀ ẹ kàbùkù alábùkù lẹ máa jẹ́ ọ̀run kàn wọ́n ní àbùkù ọ̀run kàn ní àbùkù gbogbo ọ̀tá ayé wa ẹ máa kàbùkù ọ̀tá ayé mi ọ̀tá ayé ọmọ mi ọ̀tá tó dìde ogun sí wa tó dìde ogun sówó wa tó dìde ogun sógo wa ó yá o alábùkù nìyí ẹ kàbùkù bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé ìjẹjẹ tẹ ìwẹ lórílẹ̀-èdè nàìjíríà àwọn agbára soccer of the blood agbára tó fẹ́ mẹ̀jẹ nínú oṣù kẹjọ ọdún wọn ò ní mẹ̀jẹ mi àti ìwọ wọn ò ní mẹ̀jẹ ọmọ wa wọn ò ní mẹ̀jẹ ọkọ wa wọn ò ní mẹ̀jẹ àwọn olólùfẹ́ wa wọn ò ní mẹ̀jẹ mi lórúkọ jésù àwọn ènìyàn tó ń fi systematically máa fi wá ṣẹlẹ̀yà ọ̀run fi wọ́n ṣèṣì agbádá ẹ̀sìn aṣọ ẹ̀sìn ọlọ́run wọ̀ fún wọn lórúkọ jésù gbogbo ẹ̀yin ọ̀tá mi ọ̀run yóò fojú yín gbolẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà mo sọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sí i àníṣe ní orílẹ̀-èdè nàìjíríà agbára tó bá lòun fẹ́ fẹ́ mẹ̀jẹ̀ ní sáà àti àkókò yìí ẹ̀jẹ̀ ara rẹ̀ ló mú omi ara rẹ̀ ló mú iṣan ara rẹ̀ ló jẹ ẹran ara rẹ̀ ló jẹ tèmi àtọmọ àtàwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé ó dèwọ̀ fún yín o bẹ́ẹ̀ lórí kò ní padà gbọ́ ìwọ oṣù kẹjọ ọdún yóò sàn mí ìwọ oṣù yóò ó jẹ́ kó sàn mí ni ó gbúdọ̀ dára fún mi nínú oṣù kẹjọ ọdún yóò dára fún ọmọ mi yóò dára fún dọ́tà mi yóò dára fún gbogbo àwọn olólùfẹ́ mi yóò dára fún ọkọ yóò dára fún ọ̀rẹ́ yóò dáa fún gbogbo àwọn ènìyàn tó fẹ́ wa fẹ́ mi yóò dáa fún ilẹ̀ èdè wa bẹ́ẹ̀ ló máa rí kò ní padà mo súre o fún gbogbo àyíká wa ire ibẹ̀ ló jẹ́ tiwa ìbànújẹ́ ìlú yìí kò ní jẹ́ tiwa àlàáfíà ní tiwa bẹ́ẹ̀ lórí kò sí ní padà thank you father because you answer prayer people say they want to protest yes wọ́n fẹ́ fẹ́ ronú wọn wò a fún wa ní kó má lọ ṣùgbọ́n no we are just saying it we are saying it we are telling them not to do that because we don't want people to the evil ones to hijack it we don't want the terrorists to enter into them and start wasting blood. But daddy, I pray, Lord, for protection. Guide here, oh Lord. In the mighty name of Jesus, no enemy shall have way in our land, in our home, in our life, in the name of Jesus Christ. Ori mi gbọ́ o, ni ní gbàbọ̀dẹ̀. Tàwọn olólùfẹ́ mi àtàwọn tó bá ṣàmì lábẹ́ omi, orí yóò ní gbàbọ̀dẹ̀. Mo gbàdúrà fáwọn orílẹ̀-èdè wa. Àníṣe àti gbàdúrà pé ọkàn ìṣerere lórúkọ Jésù ọ̀run fún orí àwọn olórí wa. Ọkàn tó ń bẹ̀rù rẹ, tó ń ṣe ìfẹ́ fi fún wọn a fẹ́ kó orílẹ̀-èdè wa gòkè a fẹ́ kó kò nínú ìgbèkùn olúwa gbà wọ́n sílẹ̀ nínú ìgbèkùn nígbà tó bá dára fún orílẹ̀-èdè náà èmi náà máa jẹrè bẹ́ẹ̀ lórúkọ jésù mi ò ní ṣe lásán gbogbo ìgbìyànjú mi gbogbo ìlàkàkà mi kò ní jẹ́ lófo lórúkọ jésù ọba mi o ọlọ́run mi o ẹlẹ́dàá o aṣẹ̀dá o tó máa ń jẹ́ òpábídà sọ́bẹ́dúró ọba tó máa ń pèsè olúwa pèsè fún wa ọlọ́run yìí pèsè ayé wa padà sí rere o a fẹ́ máa tẹ̀síwájú a fẹ́ máa tẹ̀síwájú a fẹ́ máa ṣe rere sí a fẹ́ máa lé nínú orere bàbá jẹ́ máa lé orílẹ̀-èdè wa bàbá jẹ́ máa lé àwọn olórí wa jẹ́ ká máa lé ní orílẹ̀-èdè Canada káàkiri àgbáyé gbogbo ibi tí àlàáfíà ò sí Olúwa jẹ́ kí àlàáfíà wà níbẹ̀ ibi tí ogun ń lọ lọ́wọ́lọ́wọ́ káàkiri Olúwa settle them in the name of Jesus Christ gbọ́ ìwà agbára ogun ìwà agbára jẹrunjẹrun ìwà agbára mujẹmọyẹ ìwà ẹ̀mí vampire agbára rẹ̀ pin agbára rẹ̀ pin ọ̀run dá yín dúró may Almighty circle of you but for the children going ten going through problem in the old world, I pray, Lord, that God shall protect you, guide you. The Lord will support you. In the name of Jesus Christ, fún ẹ̀yin tẹ́ ti bára yín nínú trouble yẹn, the Lord will give you heart of boldness. In the name of Jesus, the trouble will not end you. You shall end the, the trouble. You shall see the end of the trouble. In the name of Jesus Christ, trouble gbọ́dọ̀ Oh, ò hand you wa. We shall hand you. We shall see your hand. So shall it be. I speak to myself now. Ṣadé o, Mama Sarah, tolúwa ni mí jésù tó fún mi ọmọṣọlá ó máa lọ láti inú ògo dé inú ògo from glory to glory from joy to joy from power to power from blessing to blessing anybody that gang against you secretly openly the lord will fight them the lord will scatter them the lord will put all of them to shame in the name of jesus christ the enemy shall be rendered useless those who want to be rendered useless ọ̀dọ̀ àwọn tó ń pè àwọn ènìyàn kan láti yọ ọmọ lẹ́nu lórúkọ jésù ọ̀run yóò yọ yín lẹ́nu ọ̀run yóò trouble yín the lord will trouble you in the name of Jesus Christ gbogbo ẹnikẹ́ni tí arún níṣẹ́ sí mi ẹni tó fẹ́ máa fọ̀bọ lọ̀ mí hmm, ẹni fẹ́ máa fọ̀bọ lọ̀ mí ó jọ̀bọ̀ ó dọ̀bọ̀ ọ̀bọ yóò pa ọ́ lórúkọ Jésù gbogbo ẹni máa fẹ́ máa fọ̀bọ lọ̀ mí ó jọ̀bọ̀ ó dọ̀bọ̀ bẹ́ẹ̀ ni ó fọwọ́ rá bí ọ̀bọ ó jẹun bí ọ̀bọ ó sùn bí ọ̀bọ ó di ọ̀bọ ah, ó hùwà bí ọ̀bọ ìwà rẹ o ọ̀run yóò yí padà yóò di tọ̀bọ bẹ́ẹ̀ ló máa rí o kò ní í padà ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo sọ tẹ́lẹ̀ sí ayé ọmọ mi sáyé ara mi àtàwọn olólùfẹ́ mi pé ẹ̀mí tó ń bẹ̀rù ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni o ẹ̀mí mímọ́ ẹ̀mí ọlọ́run ẹ̀mí mímọ́ tó ń ṣe ìfẹ́ ọlọ́run tó sì máa ń bẹ̀rù ọlọ́run tó wá ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye bẹ́ẹ̀ ni tó máa ń rí nǹkan ti ẹ̀mí tó tún máa ń rí tara lórúkọ jésù ọ̀run gbé sínú ayé wa lórúkọ jésù agbágbára ọ̀tún agbára tó ń ṣẹ́gun ọ̀tá lójú ayé àti lójú ọ̀run àgbà lórúkọ jésù ìwọ ọ̀tá tó lúgọ síbi kíbi tó retí ibi kan láti ọ̀dọ̀ mi ọ̀dọ̀ ẹ ló ti ṣẹlẹ̀ ẹni tí bá ṣúre fún tó bá gbà tó bá ṣe búburú sí mi ẹni tí bá náwó re sí tó bá náwó ẹbí sí mi ọwọ́ tó bá nà ní yóò pa ẹ́ dànù ọwọ́ rẹ yóò gbẹ tó láti kọ̀wé pé kò sí òǹdà lóró kan tí ó lè dàkọ́ mi tó máa ṣe rere tó rọ náwó ibi omi yóò jẹ́ ti o ibi ò ní jẹ́ tèmi lórúkọ Jésù kò ní jẹ́ tọmọ mi kò ní jẹ́ tàwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí o kò sì ní padà thank you father for you answer prayer i worship you lord for in jesus powerful name i pray olúwa o hmm, abẹ̀bẹ̀ fún ààbò rẹ ẹ ti sọ pé nítòótọ́ ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún ẹgbẹ̀wá ní apá òsì ojú wa láwọn fi retí wa láwọn fi máa fi gbọ́ ṣùgbọ́n kì yóò sùnmọ́ ilé wa ọ̀rọ̀ rẹ yè ó sì mú jà ju ìdàkídà olójú méjì lọ ọ̀rọ̀ rẹ yè ó mú ju ìdàkídà olójú méjì lọ bàbá jẹ́ kọ́rọ̀ rẹ yé o láyé wa jẹ́ kọ́rọ̀ rẹ yé o ìpàdé ibi nì àní mo gbàdúrà fún gbogbo ìpàdé burúkú yẹn ó yá gbogbo ẹni pé ìpàdé ibi lórí wa lórí àwọn olólùfẹ́ wa lórí orílẹ̀-èdè wa ìpàdé náà túká ìpàdé náà dàrú gbogbo irinṣẹ́ òkùnkùn tá a ti bẹ̀ sí mi láti máa dá mi dúró láti máa dí mi lọ́wọ́ ọ̀run dí lọ́wọ́ ọ̀run dí lẹ́nà gbogbo ẹni tó ń kàǹtì mi bí ọ̀dẹ̀ ah! lórúkọ Jésù ọ̀run yóò ṣe é mọ́ṣẹ́ gbogbo ẹni fojú pamọ́ tó ń ṣe tánà dì mí ẹni tó ṣojú pamọ́ tó yọ ayé mi lẹ́nu tó yọ ayé ọmọ mi lẹ́nu tó yọ òwò mi lẹ́nu tó yọ ògo mi lẹ́nu tó yọ ìpè mi lẹ́nu tó yọ gbogbo tẹ́mi bá ṣe lẹ́nu tó yọ platform mi lẹ́nu olóòfin ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò láìpẹ́ láì jìnà jẹ́kọ́ kéde ikú rẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o ikú burúkú ni kò fi pa ikú ikú ikú tí ò kì í tí ò notify wọn orí kò fi gbé bẹ́ẹ̀ ṣọlẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ẹni tó yẹ kó kú kí n lè yè ẹni tó yẹ kó kú kí n lè ṣe rere kí n lè tẹ̀síwájú táwọn mi lè ṣe rere lórúkọ jésù jẹ́ kẹ́dà bẹ́ẹ̀ fayé sílẹ̀ báyìí bẹ́ẹ̀ ló máa rí kò ní padà jésù olúwa wa àmín gbogbo ẹni bá gbowó àtẹni bá sanwó láti máa gbógun tìmí lórúkọ jésù olájọ́ ń wẹ̀wò olájọ́ ṣìṣe olájọ́ kógun jà wọ́n ogun tó jọjọ́ orí wọn ogun tó jọjọ́ orí wọn lọ olájọ́ jà wọ́n gbógun tì wọ́n ránṣẹ́ ìyà sí wọn bẹ́ẹ̀ ló máa rí jésù agbára wa àmín thank you father ire oṣù august tiwa ni o. In Jesus' powerful name we pray. Amen. Tolúwa lọmọ mi. Tolúwa lọmọ mi. Tolúwa lọmọ mi. Are you baffy? No. Where is it? What, what, what? The, the, the, the Bible says you should open for me, night one. Night one Yeah, go, go, go, that's one. I'm mean, open it. Mo rí pé òfin kankan sójú gbà. I will read it. Bring it. Ninety one. See, mo Open it and give it to me. Can <sighs> I dé you a faint báyìí? Okay. whoever dwell in the shelter of the Most High ọba ti bá mi fún mi ní ètò tún sweet the Most High we do rest in the shadow of the Almighty I will say of the Lord He is my refuge and my fortress He is our refuge and our fortress you can read Psalm ninety I mean ninety-one my God in whom I trust surely He will, do, he will save us from the fallers snare and from the deadly pestilence. He will cover us with his feather, and under his wing we will find refuge. His faithfulness will be our shield and wrapper. You will not, I will not fear, will not fear the terror of the night, nor this arrow that fly by, by noon, the pestilence that stab in the darkness, nor the plague that destroy at noon, noon, day, A thousand may fall at our side, ten thousand at our right hand, but it will not come near us. You will only observe with your eyes We shall only observe with our eyes and see the punishment of the wicked. If we say, The Lord is our refuge, and you, and you made the Most High, and you made the Most High your dwelling place, your dwelling, no harm. Ṣé No harm. Are you listening? No harm will overtake no harm will overtake you no harm will overtake me and you no disaster will come near our tent near our house for he will con command his angel concerning us concerning you ló but concerning ọmọ ọ́fíìsì to guide us in all our way they will lift us up in their hands so that we will know We will not strike our feet against the stone. We will tread upon the lion and the cobra. You, we will, you, low sabbath, we will trap the great lion and the serpents. Because he loved us, because he loved me, he loved us, Save the Lord. I will rescue you It will rescue you and me. I will protect you. He will protect me and you. For he acknowledged our name. Yes, he will call. He will call and he will. We will answer. When we call on him, he will surely answer us. We will be, he will be with us even when there is trouble. Yes, bí put He will deliver us and honor us. Yes, it will deliver us, it will honor us, it will protect us. With long life, will life satisfy, it will satisfy me and you and show us his salvation. It will satisfy me and you with blessing, with long life, with prosperity. We will not die, but live to the glory of God. It will supply our need. It will make way for us. It will not frustrate our life. The Lord will be for us. The Lord will support us. The Lord will put smile on our face. Will surely protect us. The Psalm 91 will work for me and you for this month of August. Bẹ́ẹ̀ ni bó ti jẹ́ month of August Àwọn tó bá lọ́gọ tó bá wúrẹ́ àwọn tó bá lọ́gọ tó bá lọ́gọ nínú oṣù yìí is your month o. Make sure you have Ogo in one way or the other because it's the month of August. Okay? This month of August, make sure go and check your face If you don't have faith, if you don't have a God in the front, you must have at the back. If you don't have at the back, you must have at the left or right of your head. You understand me? Or you have cheekbone in your bow, in your in your cheek. Maybe cheekbone. So oh God is a metaphor. Má bínú. <laughs> I <laughs> I turned it to joke, okay? So it's a month of August, month of August, okay? So go and relax. Especially, I'm telling you, relax this month Say once again, say this to yourself again. Month of August is my month of breakthrough. Month of August is my month of settlement. Month of August is my month of ele I mean, elevators, elevation, eh? Elevation, sorry. <laughs> In the month of August, I will excel. The Almighty God, say that to yourself. The month of August, The Lord will counterpart me to the realm of financial breakthrough. I don't know how He's going to do it, but God counterpart me to the realm of financial breakthrough. Counterpart me to my miracle. Counterpart me to my favor. The month of August, you will favor me. You will not favor Augustine alone. I have a God. I'll be favored in the month of August. The month of August, you vomit my breakthrough. You vomit my goodness that you have been swallowing for donkey years. This month of August is a month that you are going to pay all the debts that months have been owing me. The months, many months have been owing me a lot of arrears. But the month of August, listen to me. You will vomit. You will pay me all my arrears. All the debts you have been owing, other months have been owing. You will pay back to me. I will excel. I'll possess my possession. I will prosper. I will have joy. I will not die, but live to declare the goodness of God. Goodness and mercy of God is my portion in the month of August. No weapon fashioned against me shall prosper. I will praise the Lord. I will increase financially, materially, morally, very increase morally, spiritually. In the month of August, my wealth will increase. My children will increase my family we increase, my husband we increase, my business we increase, my knowledge we increase. I'm moving from increase. No more decreases. I'm moving now from glory to glory, from success to success, from joy to joy. Say that to yourself, okay? You, as I'm saying you say it to yourself also. Prophesy, that is a prophecy. The word of prophecy. Don't wait for anybody to prophesy into your life prophesy to your life yourself. I prophesy to my life. Month of August, you are full of blessing. I partake of that blessing. You pay me arrears. I must be paid. I must be settled. My joy must come full. Yes, I must prosper. Door must open for me. Door of opportunity. Door of favor. In the name of the Father, the Son, the Holy Spirit. The power of darkness that have been tormenting me for lo, so long. The month of August, you will swallow all of them. You will swallow my troublers, those who tr tr trouble my daughter, who trouble my finance, who trouble my glory, who trouble my, spirit, my spiritual life, who trouble me in one way or the other. You shall trouble them. Month of August, hear the word of God. Listen and listen carefully. You shall trouble those who trouble me. You shall trouble my troubler. Yes, from now, month of August, I carry the grace. You shall work for me. After month of August, you continue to work for me. Every month will work for me. Every day will work for me. The hour will work for me. Every minute will work for me. Yeah, good thing will work for me. Every day of my life. Every hour of my life. Every minute of my life. It shall be well. Say that to yourself. Prophesy to yourself. Prophesy to your life. Speak goodness to your home. Yes, if it's good now, Thank God that it will continue to be good. The goody goody will continue. Yes, the goody goody will continue. If it's dry for you, the Lord will water your land. If you are sick, the Lord will heal you. Yes, Maribobo Sotayaba. If it's not good now, the Lord will make it good. The weather will change. Environment will change. Things will go better. Not go wrong again. In the name of Jesus Christ, bad luck will disappear. They will go out of you. They will leave you alone. In the name of Jesus Christ, that will open. That key, you receive it. That miracle, you will not be rejected. Yes. Neri Baba Santa Yaba. Negede Bobo So. Yakapa Yaba. Good luck. Blessing of God. Favor of God. In the name of the Father, the Son, the Holy Spirit. Mari Baba Sota Ọwọ́ ta, ogun, ayé, kò ní ràn mí o, kò ní ràn wọ́n lólùfẹ́ mi. o kò sì ní ìpadà in Jesus name àdúrà kò ní ṣe tèmi àti tìyín tì in Jesus name in the name of the Father the Son and the Holy Spirit thank you Father that's what I want you to read and that's what I want you to have for your for the month of uh, August okay so we are still approaching we are not yet there in Canada now but those of you are already there have it at the back of your mind don't um, actually the enemy um, <laughs> I don't know what I don't know why despite they want to be releasing a lot of places a lot of country going to receive a lot of money <tsk> oh pray lay the the power that cover glory you know some people they have the glory but it's some power cover it the power that cover glory for the glory not to show and And eh, they are woman beings, eh? Okay? They are woman beings, eh? So those evil that cover, trying to cover my glory, not my glory, they cannot be covered. Okay, but pray for yourself. In the month of August, woman Wale. Yes, in the month of August, you shall be buried. Any power of darkness that wanted to cover my glory, that want to sit on my glory, or sitting and boasting on it, the month of August, you shall be buried in the name of Jesus Christ. Any power of darkness that wanted to sit on my daughter's glory, that wanted to sit on my business glory. You shall be buried in the mouth of August. In the name of the Father, the Son, the Holy Spirit. My glory will not be shall me will not be covered. Yes, my glory shall shall shall shall explode. The glory of God upon me shall rise. I will shine because my light has come. According to the book of Isaiah 60 verse 1. Rise, Bola Folashade. Rise, Sarah Toluwanimi. And your Lord, rise and shine. Your light has come ọwọ́ burúkú tó ń túnú àkáǹtì mi dà tó ń túnú ògo mi dà tó ń túnú ayé mi dà tó ń túnú ire mi dà ọwọ́ náà kò gbẹ dànù ẹni lọ́wọ́ náà kò wọlẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà dìde báyìí tàn mọ́lẹ̀ ògo rẹ̀ dé ẹwà ọlọ́run sì yọ lára ẹ̀mí àti ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ ló má rí o kò sí ní padà thank you daddy we worship you lord in jesus wonderful powerful name we pray amen okay ẹ ṣé o any pleasure? night rest.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 both now forevermore. Amen, amen, amen. In Jesus' name. Seven hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. You go for Jesus. So now, if people are coming, because some people when they are protesting, when they are passing through some people's house, they look for people's trouble when people are looking for your trouble just say tell satan the number you are calling is not available ṣótiyé wà sọ pé olúwa gbogbo àwọn tó bá ń wá mi níjà tí mo dẹ̀ mi ò fẹ́ jà olúwa bá mi bá wọn jà fúnra rẹ gbogbo ẹni bá wá mi níjà tí mo ní mi ò fẹ́ jà olúwa bá mi bá wọn jà fúnra rẹ olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà gbogbo ẹni tó bá rè pé ní instrument òun lágbára láti lè jà olúwa mi lè jà ọlọ́run bá jà gbógun tó jù lọ bá fi bá jà o bẹ́ẹ̀ so if people are looking for your trouble just pray that simple prayer i tell you if anybody looking for your trouble just pray that prayer if you don't want to fight and you know you don't have the weapon you can use in fighting oh lord the people looking for my trouble i cannot fight oh daddy please fight them for me fight my battle fight for my children fight for my business fight for my land fight for me oh fight for my husband fight for my well-wisher those who love us father fight for them don't joke with this with this prayer oh. we are praying and anytime we are praying there's no hard ah, time We are going to pray for the, ourselves. We are not going to pray uh, for the enemy. Because the Bible says we should pray for our enemy. And the prayer is to tell them that whatever they wish us should be their portion. If they try to put a trap for us, their trap should fall upon them. If they try to oppress us, the Lord should oppress them, attend them, and press them down. If whatever they want to do to us, God should do back to them. Exactly. Because God is a is a is a is a revenge, I mean, it's a venger, it's a vengeance God. Okay? so don't worry relax ibu búburú kan kì yóò ṣubú lù ọ́ àrùn kárùn kì yóò súnmọ́ àti èmi àti yín ni o bye for now love you guys ó yẹ kí n ṣe kẹsẹ bíbélì tí mo tẹ lọ lò yẹn náà bẹ́ẹ̀ so túra ìgbà tó bá náà fẹ́ ṣe protest yẹn tó bá ti jí làárọ̀ ká ṣó ti yé bẹ́ẹ̀ yẹn o lè ka twenty four sí ka sam twenty three sí ka ninety one sí you understand me just read like that ibi tó kọ̀ ẹ̀ bá tún kà it's a common thing but you can use it for your you know, àjẹsára tó lágbára náà ní ṣó ti yé bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ kó o forí gbọ́ta kò ní jẹ́ kó o fara gba nǹkan búburú tí búburú bá wà níta kò ní jẹ́ kó o lọ bẹ̀ tó bá wà nílé alẹ́ ẹ̀ kúrò níbi tó bá wà ṣó ti so ọ̀rọ̀ ọlọ́run ó sì mú ju dàkíjà lójú méjì lọ believe it and it work for you have a pleasant night rest happy new month in advance to those who are already in the new month of August don't forget happy new month I wish you happy good happy new month and for us about to be there also happening mountain and fans don't forget mọ́tò for gustin mi o oh, bẹ́ẹ̀ ni gbogbo èmi ń sìn mo lọ́gọ̀ ọ̀bọ̀ tó rí ẹ̀ bá ṣe ṣọ̀rọ̀ sókè gbàdúrà dáadáa ò ṣòtìyé gbàdúrà dáadáa tó bá pé orí ẹ̀ ṣe ṣọ̀rọ̀ sókè tó dàbí kò ṣe ṣọ̀rọ̀ bí orí ẹ̀yìn lọ sókè báyẹn tí ò ní lọ sẹ́yìn tí ò lọ wájú tí ò kọ̀ lọ sẹ́gbẹ́ tó yẹ kó ṣe ṣọ̀rọ̀ lọ sókè tí ò ní ẹni tì bí ọ̀gọ́ ní ẹni ẹni àgùn kankan tó jẹ́ pé orí òkè báyìí tó dà orí ẹ̀ dàbí orí òkè bí ẹyin ṣèpọ̀ ẹyin kó àcheck your face So maybe you can wait for next month. Love you guys.